kí lẹ fẹ́ sọ mo wà lórí ètò ni o mo wà lórí ètò mo wà lórí live ṣé ń tẹ́ ṣé tí mò ń sọ lọ́wọ́ lẹ fẹ́ dá sí ọ̀ya kàn à ń gbọ́ yín. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àti gbọ́ ṣe rí mi ò ní sí píkì kọ́ọ̀lù mi nìsín mi ò ní sí píkì kọ́ọ̀lù nìsín mo fẹ́ sáré yàn kankan kan ẹni tó ń pè yẹn kó hold on ẹ jẹun ẹni tó ń pè yìí kó hold on náà jẹ gbọ́. ǹjẹ́ gbọ́ ẹ ó dọ̀nà mo tún fẹ́ emphasize nǹkan tàbí mo tún fẹ́ restate nǹkan mo ti sọ níbẹ̀rẹ̀ pé fásiwá làwa lè ṣe a lè ṣe kọ̀dọ̀ mo dẹ̀ ti ṣàlàyé ní ti ń jẹ́ fásiwá àti kọ̀dọ̀ fún yín ok so àwa play fídíò ẹnìkan ní ìsìn tó tó ga sí pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu onítọ̀hún ni pé onítọ̀ríkọ̀ ni òun òun gba ọwọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun gba ọwọ́ oríṣiríṣi ìdájọ́ ìsìláàmù lórí àwọn ọwọ́ yẹn ni pé ọwọ́ burúkú ni ok ẹni tó wá sọ̀rọ̀ yìí kò sí nǹkan kankan tèmi fẹ́ dìfẹ́ǹdì mọ́ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ẹnu onítàn láti ń gbọ́pọ̀n òun so wọ́n ti sọ rúyàn tí wọ́n jẹ́ kì í ṣe pé ọmọ kan ló sọ àbí bàbá kan àbí ẹnìkan ló sọ àwọn gangan fún ara wọn ni wọ́n sọ ọ́ tí èèyàn báyìí ti sọ rúyàn tí èèyàn jẹ́ àmọ́ mọ ààyè yẹn ni èmi ti máa mo ti mọ̀ wọ́n mọ ààyè yẹn wáyé tí wọ́n pera wọn ní onísùnà wáyé tí wọ́n sọ wípé ẹ̀yin èèyàn ọwọ́ yóò ọ̀dá ọwọ́ yóò ọ̀dá ọwọ́ yóò ọ̀dá wáì tí wọ́n sọ bẹ́ẹ̀ wáì tó fi ga sí pé ọwọ́ ọwọ́ ọwọ́ ọwọ́ ni wọ́n wáyé wá gbà wáì. so bí yẹn ṣe rí nìyẹn ṣe wá rí ọ̀rọ̀ èmi àti àfáà Saidi nínú tí ó jẹ́ kẹ́yìn èèyàn mọ̀ wípé ìjà tèmi àtàfà sáyẹ̀dì ń bára wa jà kìí ṣe ìjà ti ó tẹ̀ mí mọ́lẹ̀ tàbí ó mọ́ mi lójú tàbí anyone nínú wa tá a bá jọ sọ pé à ń bára wa jà ìjà tí wíyẹ ṣe ìjà fọ́júnfọ́jú ìjà pé ká orí náà rí òdodo ni. Okay? ṣẹ́rí àfáà Saheed Shittu kí aláwọ̀ bá ní túnṣe àkíyèsí tí mo pè wọ́n sí tó di ìbínú lára wọn nínú àwọn àkíyèsí yẹn mo rí pé wọ́n ti ń túnra wọn ṣe ń bẹ̀ wọ́n ti ń túnra wọn ṣe ń bẹ̀ okay àmọ́ nítorí pé kì í ṣe pé mo kórìíra àfáà Saheed Shittu òun náà sì kórìíra mi ló fi já sí wípé ohun tó rí lórí ọ̀rọ̀ yìí tèmi ò rí ó sẹ́ndì ẹ̀ sí mi mo dẹ̀ ń sọ fún ọ wípé ọ̀rọ̀ tèmi sọ ó dúró lórí ní tí mo rí torí pọ́lọ́wọ́ bí wá léèrè lórí ní tá a bá sọ àmọ́ nǹkan tí mi ò bá rí mi ò lè sọ àmọ́ ohun tí mo bá rí kò sí ní tó di mi lọ́wọ́ àti sọ èmi ò sí nínú àwọn èèyàn kan tí wọ́n á dákẹ́ níbi tó ti yẹ kí wọ́n sọ̀rọ̀ léè tó ga sí pé dídákẹ́ irú wọn ewu ló jẹ́ fún umma ewu ló jẹ́ fún umma okay kẹ́nìkan mọ̀mọ́ sọ wípé àbúrò yìí má ọkọ́kọ́ lọ wájú ohun tó lọ ẹ̀yìn sórí pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn o ò tí ì gbọ́mọ́ ní ajúyè nìyẹn èyí gbọ́mọ́ ní ajúyè ìṣesí àwọn sálàfù ni wípé tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn ojú ìhà tó bá kọ sí wọn pẹ̀lú ìmọ̀ wọn fọ èsì tó bá tún dọjọ́ kejì tó bá tún kọ ìhà míì sí wọn pẹ̀lú ìmọ̀ wọn tún ṣàlàyé rẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé èèyàn lọ́wájú èèyàn lu ẹ̀yìn àmánà lọ̀rọ̀ ọmọ àmánà ni ọ̀rọ̀ ìmọ̀ ẹ jẹ́ kí n fún alápẹ̀rẹ àpẹẹrẹ méjì mo fún àfáṣáìdì lánàá ọ̀kan nu méjèèjì yẹn ni mo fẹ́ fún wa lónìí ní nǹkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn àwọn àfáà kan láti Saudi wọ́n wá sí dáúrà fún àwa tá a jẹ́ young imams duat and so on so uh, Ogun State ni a ti ṣe programu yẹn mo jẹ́ ọ̀kan nínú àwọn olùkópa so nínú foslu nínú lecture room nínú lecture room ẹni tó ń pè é kó sì ṣe sùúrù náà nínú lecture room àwọn tó jẹ́ Sufi wọ́n wà lára àwa tá a jọ kópa ń bẹ̀ tẹnìkan bá dìde lọ́ba ní sọ̀látò lè fàátì síyàn lè máa kà ó ní síyàn lè máa kà àáfàá àti ń kọ́ wa ní ẹ̀kọ́ ó ní kí ni jẹ́ sọ̀látò lè fàátì wọ́n bá kà fún un ó wo wọ́dín ọ̀rọ̀ yẹn ó sì ní òun orin tó burú ń bẹ yóò kò sínú àdíìsì kankan so anybody ló free láti ṣàdúrà fánàbí rẹ̀ sallallahu alayhi wa sallam lójú ẹsẹ̀ lèmi dìde mo ní sheik hadihi salat salatu tí wọ́n ń pè ní salatul fati àwọn àkìídà kan ó rò pọ̀ mọ́ àwọn tó mú wá wọ́n mú wá pẹ̀lú àwọn àdìọ́ kọ̀ọ̀kan ni nínú wọn nínú àwọn àdìọ́kàn náà ni pé wọ́n ní wáàyí ni tó sọ̀kalẹ̀ lẹ́yìn kùránì afáàkáwọlé rí ni pé ẹ́ wáàyí bò lẹ́yìn àlùkùránì àlùkùránì mà ní òpin wáàyí àmọ́ ní kò kọ́ mọ́ síbẹ̀ yẹn o wọ́n tó wá ní ẹ bá kẹyọ kan ń bẹ̀ ọdọ́gba sí nígbà ẹgbẹ̀rún mẹ́fà ó ní ọba o irọ́ ńlá o mo tún mú omi ìwà à ò ní látẹkọrọ òhà yà á kì látẹkọrọ òhà ọmọ ìyá mi mọ̀kàmọ́ o mọ̀kàmọ́ o kẹ́nìkan wá sọ wípé ẹ ọ̀nà kọ́kọ́ sọ pé kàá ọ̀nà tó wá sọ pé má kàá ọ̀dọ́rọ̀ ọ̀mọ̀mọ́ ni tó fẹ́ kí n sọ nǹkan sí ìmọ̀ nípa ni mo sọ pé tírà mẹ́rin ni mo kà nípa ṣèkà Adam mo ní tírà mẹ́rin ni mo kà nípa wọn mi ò sì rídìí kankan ń bẹ̀ tí wọ́n ti pera wọn ní kó ń súfì làwọn gbogbo ọkọ̀ wọn tí wọ́n kọ sára tírà kò wọn ò kọ súfì mọ́ wọn ò sọ pé Tìjàní Kọ̀dìrí báwọn afáàtì máa kọ ọkọ̀ wọn tí wọ́n kọ ibi tí wọ́n bá bìlọ́ǹgì sí tí wọ́n kọ ọmọ ńgbà míì wọn ò kọ síbẹ̀ so wọ́n kàn sọ pé àwọn súfì wà nínú àwọn tó mú Islam wọ West Africa ni wọ́n dẹ̀ sọ wípé súfì ọ̀hún pé wọ́n pín sí mẹ́ta o sufi ìlìmí oní kíka tírà sufi àmàlí oni ṣíṣe tọ̀ríkọ̀ sufi fàlìsàfí oní mímọ sọ pé ọlọ́run àtẹ̀yàn nǹkan kan náà jọ ni wọ́n wọn ò sọ pé ẹ máa ṣe bákan náà nù tírà àwọn yìí àwọn gan tún tìrìtì bídíà ọ̀gbọ́n kan àwọn gan fún ara wọn wọ́n tìrìtì bídíà wọ́n tìrìtì bídíà lọ́tọ̀ so mo rò pé ah ní tí ìbá fi mọ̀ pé nǹkan jẹ́ bídíà nínú ẹ̀sìn a jẹ́ pé wọ́n dá nǹkan mọ̀ díẹ̀ nìyẹn o ok nínú tíra tàríkù dáwà orí wọn ní àlìbídíà wà ha gbogbo ẹ mọ kóòtù náà nínú prógrámù tí mo ṣe láti yẹn àlìbídíà wà muharabatu ha asharu man harabu àlìbídà asbabul ibtida ah kéèyàn kọ irú eléyìí sínú ìwé káwá tó wá ro kan pé irú ẹni báwọn yóò jò ń tọ̀rí kọ̀ láíláí láíláí wọ́n ń dákọ Sheikh Muhammad Abdulwahab pé nínú àwọn tó yẹ káwò kọ́ṣe nìyẹn wọ́n ń dákọ àwọn àfáàwà ambali ahmad bunu ambali eh, eh, anas eh, imam malik ẹ wá fẹ́ kí n sọ pé kí n kí lè fẹ́ kí n sọ́ńbẹ̀ ju wípé dáadáa ni wọ́n sọ yìí ṣùgbọ́n gbà tó tún wá tó di alẹ́ àná tí àfa Saheed Shittu tó tún sẹ́ni nǹkan míì sí mi fídíò ti Sheikh Habibu náà òun ló sẹ̀ǹdì ẹ̀ sí mi mo sì gbé sórí òṣùwọ̀n ìmọ̀ mo dìbọ́ǹkì ẹ̀ bàbá gbọ́dọ̀ sí eléyìí pàápàá gbọ́dọ̀ tí mo kà ló tíra wọn bàbá gan-an wọ́n sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé ìṣe nírú nǹkan bẹ́ẹ̀. so ah, mo sọ̀rọ̀ pẹ̀lú nǹkan mo mọ̀ nípa wọn. so tí wàá tún nǹkan míì tó tún já sí pé ọ̀rọ̀ àfẹnusọ tí wọ́n ṣáàlè wá sọ wípé wọ́n ń dírìbù wa ni àlérò kàn yẹn sí wọn náà àlérò kàn yẹn sí wọn pé wọ́n ń dírìbù wa àlérò kàn yẹn sí wọn so àárò dáadáa pẹ̀lú mùsùlùmí ló mú kí Umaru sọ wípé ẹ̀yin èèyàn ànábì ti kú o wáàrí ti stọ́ọ̀pù o ẹni tó bá fi dáadáa hàn sí wa ìbá àfi nǹkan míì pamọ́ tí ò dá sínú dáadáa tó fi hàn sí wa yẹn làásọ nípa rẹ̀. ọba wà jẹ́ ní ibi inú gbáyà rẹ ó kù wọ àti àlọ́ọ̀nù ẹ mọ̀ yanjú ẹ̀. bákan náà tó fi aburú hàn sí wa tó fi dáadáa pamọ́ aburú tó o ṣe tí ò dá yẹn làwọn ò sọ o dáadáa tó fi pamọ́ yẹn ìwà àtọ́lọ́ aláwọ̀ máa bá ọ yanjú ẹ̀. mọ́nájú àwọn alùsùn náà nìyẹn mọ́nájú àwọn àfáà sùn náà nìyẹn. so gbà mo ka sí àmẹ́rẹ̀ẹ̀rin wọn tí mo rí pé dáadáa ló hàn bẹ́ẹ̀ mo ní dáadáa wà ń bẹ̀ a sì ń mu mi à ń fomi lòyún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tó ku díẹ̀ tó mi ó tàn nù kọ́ọ̀bù àfàsàrì sí ó tún sẹ́ǹdì míì sí mi ó tún sọ fún mi pé àwọn míì tún wà ó nídìí kó o sẹ́ǹdì àwọn kan míì mọ́ eléyìí ti tó mo ti ní mú kífù lórí ọ̀rọ̀ wọn gbogbo ẹni tó bá ti lè sọ pé onítọ̀ríkọ̀ ni òun tọ́ba ti lè yanu ẹ̀ sọ pé òun o òun gbọ́wọ́ tọ̀ríkọ̀ o kò hàn tó òun ò ní ojúrù kankan mọ́ àfi kọ́ lọ túbá àfi kọ́ lọ túbá ṣùgbọ́n àwọn ò ní sọ pé lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá kèfèrí ni ọ́ ìdájọ́ ọṣẹ́ tó ṣe ni fatiwa ta máa mú wá kò jù báyẹn lọ ẹ̀já gbọ́kọ́ láyìí. Wa alaikum نعم مين okay. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. aláwọ̀ jòrí bẹ́ẹ̀. ó o ọ̀dà ẹ ṣeun aláwọ̀sọ iná sàn rè ọ̀dà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní fídíò bàbá lọ́wọ́ tí bàbá ti sọ wípé tọ̀ríkọ̀ Tìjàníyà o mo ti gbé jùlẹ̀ kọ̀dìríyà o mo ti gbé jùlẹ̀ jùnàìdíyà o mo ti gbé jùlẹ̀ nàṣàbàdíyà mo ti gbé jùlẹ̀ mo ti gba tító pẹ̀lú súnà ànábì ẹ dákun èèyàn ẹ̀já rí ẹ̀jẹ̀ á rí o naam salamu alaikum salamu alaikum ní ọmọ tó ṣe wásáàpù tí ò píkì o don't know. direct call ti fẹ́ block o ti fẹ́ kọ́ tiẹ̀ o. نعم وعليكم السلام mo ń gbọ́ mo ń gbọ́ à ń gbọ́ yín. náà. ní pọ́blíkì. ok ẹ ṣeun ẹni tó bá ń ṣe tọ̀ríkọ̀ tẹ́lẹ̀ tí òdodo wa dé tọ́wá gbé tọ̀ríkọ̀gù sílẹ̀ fúdì kan tàbó míì tí ò wá láǹfààní láti jáde síta láti tún kéde mọ́ ó pọ́síbù bẹ́ẹ̀ ó pọ́síbù bẹ́ẹ̀. nufawidu amúrahu ilallah nufawidu amúrahu ilallah a fi ọ̀rọ̀ ẹ̀ ti sọ́dọ̀ Allah ni lọ́tíyé mo fi sọ wípé àwọn èsè kọ́ dí ọlọ́run ní kọ́ dí mufti ni wá. Wàlékún sàràm. Náà. Àǹgbá o. tọ̀ríkọ̀ tìjàníyà kọ̀dìríyà jùnàìdíyà sùnùsíyà abẹ̀sìnjẹ́ ni. ok ok ok ok láti mọ bí tọ̀ríkọ̀ tìjàníyà. bó ṣe bẹ̀sìn jẹ́ láti mọ bí tọ̀ríkọ kọ̀dìríyà bó ṣe bẹ̀sìn jẹ́ ìjókòó mi nìyẹn lọ́tọ̀ kìí ṣe nǹkan tí ń tẹnubọ̀ ní ìsìn kìí sọ̀rọ̀ wákàtí kan kìí sọ̀rọ̀ wákàtí méjì ọ̀nà ẹ̀bùrú rẹ̀ rèé ẹ máa gbọ́ ọ̀nà ẹ̀bùrú rẹ̀ ni mi. tàbí ànàbàwíyà ẹ lọ wo ìrújú àwọn onísúfí tàbí kẹ́ sórí YouTube ẹ táìpù àbúrò yìí mọ́ ẹ lọ wo ọ̀rọ̀ àwọn tìjàníyà àti oníkọ̀dìríyà tí mo ti sọ tipẹ́tipẹ́ ẹ lọ wò ń bẹ̀ kẹ́ lọ gbọ́ bẹ̀. sẹ́rí ẹ̀yin kọ́là tó ti gbọ́ tó ti gbọ́ instruction màá kọ́ tiẹ̀ dànù ni ẹnìkan kò gbowó fún mi dèpò pé ó sọ pé mo gbọ́dọ̀ gbọ́ tiẹ̀ tó ti yé ọ so tó bá fẹ́ ṣe fídíò tiẹ̀ lọ ṣe sáǹdì tèmi ni pé torí kò tìjà níyà kò dìrí yà ó sọ̀yàn di kèfèrí ó sọ̀yàn di ẹlẹ́bọ sáǹdì mi nìyẹn ẹni tó bá sì ti ní nǹkan ṣe pẹ̀lú torí kò tìjà níyà kò dìrí èmi àti ẹ̀ àjọ sí on the same page gẹ́gẹ́ bí èdè wọn Now. Hello? Now? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Now. ìwọ́n tó bá ti béèrè béèrè tí ò mú làákàyè lọ́wọ́ màá kọ́ọ̀tì ẹni mi ò ní táìmù fúnra nù sítáǹdì mi more than thirty years ni pé tọ̀ríkọ̀ Tìjàníyà tọ̀ríkọ̀ yà ojú ọ̀nà kan ni tó já sí pé í ìmọ̀ sọ̀yàn di kèfèrí ìmọ̀ sọ̀yàn di ọ̀sẹ̀bọ. ìwọ́n tó bá sọ pé o fẹ́ bá mi hágì lórí rẹ̀ lọ gbọ́n tí mo ti sọ jáde ìjókòó eléyìí èsì ìjókòó tí màá ti mọ discuss Tìjàníyà Kọ̀dìríyà naam waaleykum salaam bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ béèrè béèrè yín àbí kí lẹ fẹ́ sọ hello. hello jama ẹgbẹ́ ẹ̀sùn tuntun gbọ́ dáadáa tọ̀ríkọ̀ Tìjàníyà tọ̀ríkọ̀ Kọ̀dìríyà nógoyin ìrìà ni àti ọ́dà tùrùkù yà má lọ ọbẹ̀ ni tó o bá ti lọ ọbẹ̀ o ò lè bọ̀ o ò lè jẹ́ mùsùlùmí mọ́. Naam. Wa alaikum ok ẹ ṣeun sẹ́ni gbogbo excuse tàbá fẹ́ wá fún bàbá nínú excuse yẹn náà ni wípé bóyá wọ́n ti kọ́kọ́ ṣe fídíò yẹn kó tó di pé wọ́n ṣe ìwé excuse kan nù tọ́gá sí pé ti ìwé ó ti overrule ti kẹsẹ́ẹ̀tì tàbí pé wọ́n sọ ọ́ lẹ́yìn ìwé but kí wọ́n tó jáde láyé wọ́n ti fọwọ́ tú fílẹ̀ pátápátá ẹ̀rántí wípé mi ò sọ pé kèfèrí ni bàbá mi ò sọ pé ọ̀ṣẹbọ ni bàbá ohun tí mo gbọ́ nípa wọn ò ní mo play mo dẹ̀ sọ sáǹdì mi lórí tọ̀rí kọ̀ mo fẹ́ kẹ́ gẹ́ẹ̀tì mi clear o.